محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته حديث لك يجي ما باب تي أفوني ترى في الليلة تدالوا دالوري كاموجة السنة kúrọ̀lá súnà nàbì sallallahu alaihi wasallam. àti ká àdéhìí ní ìdánilẹ́kọ̀ọ́ àtúnṣíwájú. ó wá látọ̀dọ̀ bàbá Najih al-Irbad ọmọ Sariya ọlọ́run bá kó yánu sí. ó ní wa'adhana rasulullah sallallahu alaihi wasallam maw'izatan baligha. النبي صلى الله عليه وسلم ó ṣe ìkìlọ̀ fún wa ní ìkìlọ̀ tó dé góńgó àlùwàá ìkìlọ̀ ló ń jẹ́ bí àlejò lárúbáwá wọn náà làwọn Yorùbá àwọn mùsùlùmí àkọ́kọ́ ni wọ́n pè ní wáàsì wáàwù àwọn jẹ́ ìṣe mùsùlùmí. wọ́n gbà lẹ́nu àwọn mùsùlùmí wọ́n pè ní tí ó jẹ́ wọ́n dá àwọn ọ̀nàpá àwọn ẹsẹ̀ mùsùlùmí bó tilẹ̀ jẹ́ pé gbólọ̀ àwọn mùsùlùmí lélẹ́yìn wọ́n ní wàásù èdè lárúbá ló ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹgbẹ́ nù nǹkan tí yóò jẹ́ kí wọn náà máa ọba Islam làwọn yẹn kọ́kọ́ dá even láwùjọ Yorùbá yìí bẹ́ẹ̀ wòlíì wòlíì òsì ti débẹ̀ lédè yorùbá yìí èdè lárúbáwá náà wálí wálí sọ̀rọ̀ àti àwọn mùsùlùmí sọ pé wálí àwọn àti èsì mùsùlùmí sọ pé kí ni wòlíì wọ́n lè bá a dá mọ̀ pé àwọn èsì mùsùlùmí gbogbo èdè lárúbáwá náà kọ́ máa jẹ́ ohun àfihàn fún gbogbo ẹni tó sì nà pé islam ti síwájú àtàrà islam gan ni ti pọ̀pọ̀lọpọ̀ èdè tẹ̀ ń sọ lẹ́nu ó tilẹ̀ jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọ́n sì kèfèrí sọ́lọ̀ anábì sallallahu alaihi wasallam ó ṣe wáàzì fún wa ní wáàzì tó dé gbóngbó ìyẹn ni kó lápá ó lápá lára wa ọ̀ràn náà kò sí wádàá. wajilat minha alqulub àwọn kan wa ẹ̀wá rírì mọ́ wa látàrí ọkàn nítorí wa ń dà láti àwọn ẹyin ju wa nítorí ta gbọ́ tí mẹ́rin bá ń bẹ nínú ọ̀gbìn yẹn wọ́n bá báyẹn sọ̀rọ̀ lọ́n á rí i pé bẹ̀rù ọlọ́run ó mú bíbẹ̀rù ọlọ́run tó ń bẹ pẹ̀lú rẹ̀ bá lágbára omijé ọ̀dà lójú rẹ̀. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون àwọn olùgbàgbọ́ òdodo náà làwọn tó ṣe pé ńgbà tó máa dárúkọ ọlọ́run ìwárìrì yóò máa mọ́kàn wọn ìbẹ̀rù yóò mú ọkàn wọn. ẹ má sì kí àwọn ayé ọlọ́run bá fún wọn ìmánì wọn máa lékún sí olúwa ẹlẹ́dàá ọ̀nà bá dúró. ìwọ ni wọ́n ń bẹ̀ títí máa ń bọ́ sọ̀rọ̀ lọ́n bẹ̀rù ọlọ́mọ mọ́ ẹ wákà máa yín mu ni tọ́mọ ògbé kíni sáà ti sọ tọ́ba sùn ẹni tí bá máa bẹ̀rù ẹ máa bá a sọ̀rọ̀ lọ tẹ́wàá rí ilé òmù lásìkò tí ń gbọ́ ẹbí kó mi délé máa dà lójú ẹ̀ àmì ìmánì nìjọba. فقلنا يا رسول الله àwọn àníwò ìrántí ọlọ́m kà ẹnáhà mọ̀ọ́rìdọ̀tò mọ̀ọ́dẹ́rin fa ọ̀hùnsínà ọ̀rọ̀ tó ń bá wa sọ lónìí o ó dàgẹ́ bí wáàzì tẹni tí ń dágbére fún wa kó di kó ni o ìgbà tó ń sọ fún wa pé látòmí lọ àtúní ríra mọ́ni fa ọ̀hùnsínà torí náà bá ní sọ àsọtẹ́lẹ̀ bá ní sọ àsọtẹ́lẹ̀ pàwọn aláǹtẹ kí ló yẹ ká máa ṣe bóyá àtúní pọ̀ nǹkan mímọ́ lẹ́nu rẹ látòní lọ bẹ́ẹ̀ ló máa ń jọ nígbà mi ẹnìkan máa ń bá wa sọ̀rọ̀ lọ nísìnyí bá wa sọ nípa ikú àti bó ti lè jẹ́ pé pẹ́ẹ́gbà tó kù fún wa kò pẹ́ mọ́ àti bó ti lè jẹ́ pé ó ṣeé ṣe kọjá pé pàdé ìjọ gbẹndà òkèèyàn nígbà tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa bá ń gbọ́rọ̀ yìí àwa lè máa lérò wípé ṣèṣe pé ìfura ń bẹ fún arákùnrin yìí kó òun kú lónìí ṣèṣe pé ń fura pé bóyá ẹnu ọjọ́ méjì mẹ́ta yìí ló wọ́n lọ ìfura ní kí wọ́n bá wa sọ̀rọ̀. tọ́lọ́mbà wa kádàrà kókó kú láàrin ìgbà wọn àti à ọlọ́run ti fi hàn gan kó tó kú tí gbogbo ti ń bá wa sọ lẹ́nu jọ́ mẹ́ta ọ̀rọ̀ kú ikú ikú ikú náà ní irọ́ lásán tí wọ́n fi hàn nìkan ní jẹ́jọ́ wọ́n fi hàn tó a gbọ́dọ̀ gbàgbé ọ̀rọ̀ kù a gbọ́dọ̀ máa bára wa gbogbo bàbá máa rán ara lé nítorí pé tó ti pa sọ nípa kú à ń rárá wa létí ẹ wo bá a ti kọ̀yìn sí àti ṣiṣẹ́ tí ìdí arọ́ náà lọ́ta bá kú ẹ wo bọ́pọ̀lọpọ̀ ṣe dààmú fún gbèǹdà òkèèyà báwo wá ní tó bá gbé nǹkan mi là ń bá ń sọ àyè sọ̀rọ̀ kú rárá àyè mẹ́nu bà páàkù àyè mẹ́nu bà kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú bóun nílé ayé ọ̀bá rí gan. ìrẹ́lẹ̀ anábì sọ̀rọ̀ wá àdùnsí là ń sọ pé lẹ́sìn sọ́wọ́ dhikra hādimi ladhāt al-mawt gbọ́dọ̀ gbàgbé ìrántí olùwọlé adùn ìyẹn ikú ikú ló máa ń wọlé adùn ẹ gbọ́dọ̀ máa rántí rẹ̀ lóòrèkóòrè tí bá sọ̀rọ̀ alẹ̀ fún gbèsè ayé yìí wọ́n dájú pé èèyàn sórí ibú rọrùn torí pé tó lè jẹ́ kéèyàn sórí ibú ló ti pọ̀ jù nínú ilé ayé tá a wà àmọ́ tó bá ké from time to time láti gbàdégbà èèyàn bá rántí pọ̀ ó èèyàn bá ronú ẹni tó ti lọ kí ló pa wọn kí ló ti wọn táwọn náà láwọn fẹ́ lọ ni àwa náà ta wá kú nǹkan tá a ní gbẹgbẹgbẹ tí ó mú wa lẹ̀ à kò sí gbẹgbẹ tí máa mú yẹn lẹ̀ ọjọ́ kú kálukú ò sì pé ní ojú kù oògùn ara kú màlẹ́kà kúta rí yẹn kò sí tó lè dáa tó tásìkò bá ti tó torí de eléyìí báyìí ló ti jẹ́ pé wọ́n lẹ́yìn akhira Allahu nafsan ìdájà àjẹlúhà ọlọ́run nílò ẹ̀mí kan lára tọ́jọ́ kú rẹ̀ bá ti pé àyè tí ìjẹ́pọ́jọ́ kú wá pé láríra wá ní ayé pé ẹ́ kúnnukún ni wọ́n fi ṣe òkun fọ́ ìran àkàlàmọ̀kù kan ni wọ́n fi ṣe òkun fọ́ wọ́n sì sọ pé kúnnukún kì í kú léwu àfikọ́ ọ̀dàgbà kọ́ darúgbó òbúrú máa tán rẹ̀ jẹ máa tán rẹ̀ jẹ jọ́sí kú ọba mú ọ lọ kọ́ sọ pé. òjò kọ ọ̀dàgbà tó bàbá rẹ̀ tó fi kú ti pé yẹn lọ náà torí di eléyìí eléyìí jẹba ó dà gẹ́gẹ́ bí ẹni wípé ìkìlọ̀ ẹni tí ń dágbére fún wa kó di kó ṣe ìnìkìlọ̀ tó ń ṣe ìfọ àwòsàn torí náà pàdánù ní ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tí ó tún á máa fi wá rẹ̀ takò ẹ̀kọ́ tí ń kọ́ wa oní ká má gbàgbé ikú ìdí nígbà táwọn sọ̀hábà sọ yìí pé títí ó ṣe fún wa lónìí o ìkìlọ̀ tó ṣe fún wa ó dàbí ẹni tí ń dágbére ni ara epo tó kó sí i yarí mọ́ ọ lọ gẹ́gẹ́ bí ìwọ ti ṣe lè yarí mọ́ ẹ̀ ọ̀rọ̀ tẹ̀ ń sì ń bá wa sọ lónìí ó dàbí ọ̀rọ̀ tẹni tó ṣe pé ìwò kò wọ́n kù ó dà ẹ bá ní ìfàsọ́tẹ́lẹ̀ bá a pé bá a rí ọ̀sọ̀ fún ọ pé rárá babaláàmú nìkan ọ̀làlàámú ikú ló ń tẹ́ lórí o àrùn kọ́ ọ̀nà ìrọ̀lá ọ̀kú dání àtàrà ẹ̀jẹ̀ yorùbá lẹ́kọ̀ọ́ tó bá sọ̀rọ̀ kú mẹ́nìkan nu yorùbá à ó lè ó lè da nǹkan ró lè gbà kẹjẹ ní rárára ipò sí lójú ọ ó kú lára ó lé bí ọjà ẹ ẹ rí i pé yorùbá ti máa dáta ẹ ọ wá wò ó bí kó òun ta ló rẹ tí ó kú kan sọ pé ń wò ó bí kó òun ó kú àbí òye wa yorùbá sọ pé ń wò ó ìyẹn kó wọ́n fẹ́ kó ó kú náà níjọ́ ó kú when it is time you are going sọ̀rọ̀ pé wọ́n ti fún boarding pass boarding pass náà nìyẹn mọ̀lẹ́kọ̀ọ́ mú ẹ lọ tó torí tẹ̀lé yìí báyìí ẹ̀ rí i pé màtá àwọn mọ̀lẹ́kà àwọn sọ̀hábà ń wò pé ọjọ́ wáàzí tẹni tí ń sọ fún wa pé ti gbófin. a jẹ́ pé ẹ bá ní sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sọ anabi sallallahu alaihi wasallam kọ̀dá sídà torí pé innaka mayyitun wa innahum mayyitun ẹni tí ó kú nìwọ àwọn náà kú kọ́dà gan anabi tí wọ́n sallallahu alaihi wasallam ó débi kó nǹkan alára ọwọ́ náà lọ wọ́n bá àwọn èèyàn sọ̀rọ̀ níjọ́ Àrafà yóò hajj ẹ̀yọ̀ kátó sí nígbèsè ayé rẹ̀. Nzọba sọ fáwọn èèyàn pé tẹ́tí mi o kẹ́sì sọ làálí la alqaakum ba'da 'aami hada torí kó ṣeéṣe kọjá pé ètò nípàdé yín má lẹ́yìn ọdún yìí kó ṣeéṣe kọjá pé ètò nípàdé yín má lẹ́yìn ọdún mi. tó eléyìí túmọ̀ sí pé nínú ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tẹ̀. nínú hajj kan náà ìgbà tó sọ fáwọn ike gbogbo ẹtí ò bá ti mẹ́ran lọ́wọ́ kó yí àníyàn rẹ̀ kúrò ní qiran kó yí kó ní hajj lásán kó yí padà sí ti umra tó bá parí umra tó bá di dọ́kẹ̀dẹ́ oṣù kó gbé ihram kó fẹ́ hajj àwọn sọ̀hábà wa fura kó òun yíra padà inú ihram rẹ̀ náà lọ́wọ́ inú dé tó ní ká ní ṣe kí ló dé tọ́pọ̀ aláṣẹ pẹ̀lú ojú òfin nítorí pò mẹ́ran lọ́wọ́ ni ó sì sọ pé tí ọba mẹ́ran lọ́wọ́ ni kí ó yí àníyàn rẹ̀ padà sí umra ara àwọn sọ̀hábà wà gbà báwo làwọn ti ṣe tó yapa sí dáná títí ọwọ́ torí pé àwọn mẹ́ran lọ́wọ́ nígbà ni lọ́wọ́ istaqbaltu min amri mastadbartu lama suqtu al-hadi. wọlẹ́dẹ̀ àyùtúhà ọmọrọ tó lọ́n bá tún kádàrá pé irú ìgbà tó ti lọ irú rẹ̀ ó tún sẹ́kù fún mi ni fífi láǹfààní àti túnṣe ájì mi lẹ́ẹ̀mí èmi náà ìgbà tó mẹ́ran lọ́wọ́ ọmọrọ nìkan ni bá ṣe ní ìfún tó bá di ọjọ́ kẹjọ oṣù ni bá tún dà ní àhájì kémi náà ti kọjá ìyẹn ni pé ànábì fi ń kọ̀wé mọ́ ẹ̀fọ́ tó. this is the one and only remaining chance. so ànábì ti wò sí fún ẹni tí ń bẹ̀rù kú pé ẹ ò ní kú ò ní gbé kíní kan rárá yóò kú nítorí pé ẹ̀yin gan alára náà ni tẹ́ ẹ bá kú dáadáa tẹ́ ẹ fẹ́ lè rí tẹ́ ẹ bá kú dáadáa tẹ́ ẹ fẹ́ lè rí nítorí pé ẹ lè wà lè nàkẹ́ tó kú.

lọ́dún kọ̀ọ̀kan. ẹ wá wo irun pọ̀ wọlé tó bá gbọ́ lẹ́yìn a ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún àìní ọdún ní ọjà. pé musa ti sẹ̀mí gbogbo ẹ̀. ẹlẹ́ni musa ìsìlámù aṣọ fún lókè tí mo bá lo gbogbo ọdún kí ni ó lẹ́yìn rà ó tún padà kú náà. a àti tó bá ànábì wa Ibrahim aleyhi salam gbàtí mẹlẹka kó wa bá ọlọlọ ní kí mẹmí rẹ wa ẹ kí ló ti wí alọlọ ní kí mẹmí rẹ wa ó màmí ni èmi Khalilullah ó ní bẹ́ẹ̀ ni Khalilullah àtọ jẹ náà ni nítorí kí ẹni tó bá jẹ́ ẹni tó lọ́n fẹ́ràn dé góńgó ẹ̀ ń bá nìwọ kí ló wá ń bẹ̀rù àti pàdé ọlọ́run tó fẹ́ràn rẹ tó. Ah, ni á lóòótọ́ mà ní máa mẹ́rin mi lọ báyìí. Ah. tọ́ àwọn Yahudi táwọn pèrò àwọn lẹ́ni ọlọ́n àyànfi ọlọ́n tọ́lọ̀ ń sàlẹ́sà àwọn nìkan lọ́lọ́wọ́ kẹ̀ tí wọ́n lọ nípa tọrọ kú torí fún kúkú lè máa lọ ilé àlùjànnà tọ́lọ̀ ti pèsè ilẹ̀ dàwọn èèyàn tiẹ̀ tí wọ́n tọrọ rẹ̀ àwọn ò lè tọrọ ìtọrọ daràn làwọn gẹ́gẹ́ bí ìwọ náà ní nísì tó ń jánu tó ń fọ́n nídìí àánú tó wà wọ́n sọ pé wọ́n lọ wà lórí òdodo òbúrú tọrọ kú kó kúkú máa lo àlùjáná wàhálà ìpọ̀ ẹ̀rí fáwọn yóò tẹ́ bá ayé òsì àti yìí sílẹ̀ ah, ilé ayé òsì àtẹ̀tẹ̀ lẹ́ẹ̀ máa ń dá sọ fún ilé ayé òsì àtẹ̀tẹ̀ mọ̀lẹ́ ń jẹun fún lẹ́ẹ̀fẹ́ kú fún ńwẹ̀ wá kújọ́ ló di ilé ayé òsì àtẹ̀tẹ̀ má fi mùṣkílà tètè palẹ̀ ara rẹ mọ́ kúrò ilé ayé òsì àtẹ̀tẹ̀ ọmọ lọ lẹ́kẹ̀ ilé ìgbàdùn gbàdúrà ni ọlọ́ọ̀dẹ tọrọ kúrò àyè kọ́nà kúkú pọ́ kálukú sí mi wọ́n á ti tọrọ rẹ̀ láéláé àwọn ẹjọ́ kí ìsẹ̀mí ọba burú jù bẹ́ẹ̀ lọ ìsẹ̀mí náà wọ́n fẹ́ wọ́n fẹ́ kú. ilé ìjẹ́ bó ti ṣe dẹ́mi ọ́. ìjọba anábì sallallahu alaihi wasallam bá ní sọ àsọtẹ́lẹ̀ qal usikum bi taqwallah. àti ẹ̀mí fún yín oníkẹ́páyọ̀ lọ. ìbẹ̀rù ọlọ́njẹ́mọ̀ oníṣíwájú gbogbo oríire. òsánijó sóríire tí ò ní bẹ̀rù ọlọ́ oríire ò ní bẹ pẹ̀lú èèyàn kọ́rí èyàn oníbẹ̀rù ọlọ́run gbogbo bá ti ń bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ wọn máa ń dà ní. gbogbo ẹni bá ti ń páyọ̀ ọlọ́run ọlọ́run máa sọ̀nà àbáyọ fún ọlọ́run sì rọ ọlọ́rọ̀ gbàbí tí ò lérò ọlọ́run ṣé wàá lọ́kàn òun gangan gan ni bàbá orí ẹni tó bá ti ní bẹ̀rù ọlọ́run bàbá orí lónìí kí ni wọ́n á gbà lérò pẹ̀lú bẹ̀rù ọlọ́run òun náà ni imtithalu al-awamir wa ijtinabu an-nawahi kí ẹ máa ṣe ńtọ́lọ̀ ní kẹsí tọ́lọ̀ fi pa yín lẹ́sẹ̀ kẹ́sì máa jìnnà sí ńtọ́lọ̀ ní kẹmẹ́sì eléyìí náà ń pè ní bẹ̀rù ọlọ́run ètùkú ká máa dárí kọ́ máa dá pàǹdára ètò ká máa wọ sọta poli ìgbáyé ilé ẹ̀kọ́ ni wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́run ètò kíkọ́ máa ti tẹ̀sùbá àpá tó ń ṣe bídíà ètò ká máa wọ sọ funfun bàtà funfun ìlà funfun ìbọ̀sẹ̀ funfun pátá funfun awò funfun ilé ẹ̀kọ́ ni wọ́n ń pè ní bẹ̀rù ọlọ́run àìmọye àwọn fọwọ́ náà tó máa ń ṣe bẹ́ẹ̀ láti mọ̀ pọ́pọ́lọ́ tí náà lẹ̀ ẹ bá ti rí yẹn báwọn máa wò màláìka tí èdòkú rẹ tán tí gba gbogbo owó ọwọ́ rẹ tán bí ọba gbàtà ni ọba wọṣọ dúdú káṣọ lè ṣe rẹ́gí pẹ̀lú wà. akramakumullah ìbẹ̀rù ọlọ́run oná ẹni kó o máa ṣe tọ́lọ̀ fi fòró rẹ kókó sí kó o sì máa jìnnà sí tọ́lọ̀ nípa ọmọ ẹni bá ti ṣe bẹ́ẹ̀ ní bẹ̀rù ọ torí ẹ̀ kákìí sára dáwà à ń bẹ̀rù ọlọ́run yìí tá à ń bẹ̀rù ọlọ torí pé tí èèyàn bá bẹ̀rù ọlọ ẹ̀yàn onítẹ̀láṣẹ tí èèyàn bá bẹ̀rù ọlọ ẹ̀yàn oníṣìnà sí tó ní kámẹ́sì ìbẹ̀rù ọlọ ní máa dáyàn níbi kan tí èèyàn fi lọ ṣe tọ́lọ̀ ní kájì òun ní máa káyàn lọ́wọ́ dì tí èèyàn fi lè ṣe tọ́lọ̀ ní kámẹ́sì ẹjọ́ bá ti ní bẹ̀rù ọlọ yọ́ọ́ máa takùtọ̀ lọ́nà yọ́ọ́ máa fagun ọlọ́wọ́ bá yá yóò ti máa pé ẹ́ èèyàn ló ń òun ṣe mọ̀lẹ́kà bóyá tó sọ káyìn tó fi kúnu tó fi dáràn torí de eléyìí ìbẹ̀rù ọlọ́run oníkẹ́sì ńtọ́lọ̀ oníkẹ́sì kẹ́sì dènà sí ńtọ́lọ̀ oníkẹ́mẹ́sì. wọ́n sẹ́mìí wọ́n tọ́ á kẹ́sì máa gbọ́rọ̀ sani tó bá tó lórí lẹ́yìn lórí ẹ máa gbọ́rọ̀ tí wọ́n lẹ́nu wọ́n tọ́ á ẹ máa tẹ̀ láṣẹ wọn ẹni tó bá jẹ́ olórí lẹ́yìn lórí aláṣẹ aláṣẹ yẹn ẹni tí ń ṣèjọba àtàwọn olùmọ̀ nípa ẹ̀sìn nígbà tó lọ́n sọ pé yá ayyuhal ladina amanu ati'u Allaha wa ati'u ar-rasula wa ulil amri minkum àwọn olùmọ̀ ní amọ́lọ́ tọ́lọ̀ ní ká tẹ̀lé ama anabi sallallahu alaihi wasallam tọlọ níka tẹlẹ tani ulul amr àwọn tá a lálàsẹ wọn lálàsẹ yẹn pẹta sí méjì àwọn tí ń ṣèjọba àtàwọn olùmọ̀ nípa ẹ̀sìn tí wọn ń sọ̀rọ̀ islam wọn tó mọ̀ nípa rẹ̀ tí èsì àwọn olódò àwọn làwọn aláṣẹ tọlọ níka ẹgbọrọ sílẹ̀ lópin ìgbà tá a sẹ wọn ọba ti takò tọlọ tí ọba takò ti anabi muhammad sallallahu alayhi wa sallam torí àti ìtòsọ pé innama ta'atu bil ma'ruf níbi lágbọ́rọ̀ sí yẹn lẹ́nu tẹ̀ láṣẹ rẹ̀ lópin ìgbà tó náà bá ti kọ́ aláṣẹ kátàkó tọ́lọ́ torí àdìsí mi tó sọ pé la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq kò sí àyè láti gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sí ni lẹ́nu tó mú ní sẹ́lọ̀ a gbọ́dọ̀ kíyèsí gbogbo eléyìí tolórí bá jẹ́ pé ńlòfin ọlọ́run ń tẹ̀lé ta nàbì sallallahu alaihi wasallam Qur'an ni wọ́n fi ń sòfin súnà nàbì sallallahu alaihi wasallam ni wọ́n fi ń sèlànà dágbọ́n fi tẹ̀ wá oníjọba ń lò dáadáa ní kẹ́ gbọ́rọ̀ síjọba lẹ́nu dáadáa ní kẹ́ tẹ láti rẹ̀ gbọ́dọ̀ takò ẹ̀ gbọ́dọ̀ takò rẹ̀ gbọ́dọ̀ máa sí àyà Qur'ani àbádé ti lò láyé tí ì sáyé rẹ̀ àwọn èèyàn kan wọ́n ń darí yín wọ́n ń ṣèjọba lé yín lórí àwọn takò tọ́lọ́run one thousand percent kò sí kankan dábẹ́ fi tọ́lọ́run sí wọ́n sì tún kéde pé àwọn òní kankan fi tàn Nábì Muhammad sallallahu alaihi wasallam sí torí káyìn wá jẹ́ àríjẹ́ mádàrú ẹ̀rí tọrọ kọ́bọ̀ gbà lọ́dọ̀ ilé màá ka àyà pé àti òwò àti òrọ̀súlà ọ̀hún lè lámìrì mí ń ọlọ́run ní kẹ́ gbọ́rọ̀ sáwọn aláṣẹ tálá aláṣẹ náà tọ́lọ̀ ní kẹ́ gbọ́rọ̀ sí i sáwọn ọba tó yẹ pé tó sà àti tẹ bọ́ làwọn kà fún náà lọ́lọ́run ní kẹ́ tún gbọ́rọ̀ sílẹ̀ bàbá àwọn tí ń ṣèjọba tó dé pé constitution democracy làwọn kà fún tọ́ta pẹ̀sì Islam sáwọn náà lọ́lọ́run tún ní kẹ́ gbọ́rọ̀ sílẹ̀ àbọ̀ ọ̀dà kan ọ̀dà malaysia pẹ̀lú ìdàrí òfin ọlọ́run ọba ọ̀dà lórí pé tẹ́ni tí ń ṣèjọba bá dé pé tọ́lọ́run ló náà tẹ̀lé sẹ́kítà anabi sallallahu alaihi wasallam ní tẹ̀lé agbọ̀rọ̀ sílẹ̀ agbọ̀rọ̀ sílẹ̀ sọ fún wa ń bì wọ́n pé ìjọba Islam ti fẹsẹ̀ múlẹ̀ olórí kan máa kó olórí tó dé náà òfin ọlọ́nà ni wọ́n máa lò ìnìtumọ̀ ọ̀rọ̀ tá náà fi sallallahu alaihi bá wa ń bì tẹ́lá tó padà wá nǹkan mi وأطيعوا الرسول وأولي الأمر منكم àwọn olùmọ̀ nípa tafsir wọn nígbà tó lọ́n fẹ́ sọ̀rọ̀ kátẹ̀ láti ọlọ́ ó ní أطيعوا الله ẹ̀tẹ̀lé tọ́lọ̀ وأطيعوا الرسول ẹ̀tẹ̀lé tẹ̀mẹ̀tẹ̀rẹ̀ النبي محمد صلى الله عليه وسلم gbàtọ́ kan àwọn aláṣẹ ẹni tí ń ṣèjọba àtàwọn olùmọ̀ ọlọ́wọ́n sọ pé وأطيعوا ulil amri minkum ṣùgbọ́n ṣe ló sọ pé wà ulil amri minkum. لأنهم إنما يطاعون بطاعة الله وبطاعة رسوله صلى الله عليه وسلم nítorí kí n ṣe làwọn náà lẹ́tọ̀ọ́ sí ká gbọ́rọ̀ sí wọn lẹ́nu táwọn náà bá ń tẹ̀lé tí ọlọ́run tó ń tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam wọn ò tẹ̀lé tí ọlọ́run ò tẹ̀lé tí ànábì sallallahu alaihi wasallam fala ta'ata lahum alaina wọn ò lẹ́tọ̀ọ́ sí ká tẹ̀lé tí wọn. ẹ sì rí in practice láyé àwọn sàhábà gbàtọ́ yan Abubakar radiyallahu anhu láàrú ilé fanabi sallallahu alaihi wasallam tí ó wá báwọn yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó kọ́ báwọn yẹn sọ ni pé ya ayyuhan nas ati'uni in ata'tu Allah wa rasulahu fikum. ولئن عصيت الله ورسوله فلا طاعة لي عليه أيها أتلت ميو تبارك من التلت الله من تلت النبي صلى الله عليه وسلم لعنه tẹ́bà tí wàá rí kí mò ń takùtọ̀ lọ́wọ́ mò ń takùtọ̀ anábì sallallahu alaihi wasallam adẹ́pẹ́ ìdìpẹ́ nìkan yóò máa tẹ òfin ọlọ́run lójúmọ́lẹ̀ máa tẹ alukurani lójúmọ́lẹ̀ wọ́n máa tẹ súnà lójúmọ́lẹ̀ wọ́n máa sọ̀rọ̀ ẹ̀sìn orí ayélujára ọ̀rọ̀ islam kí láà ń sọ ń bì yóò wá pé torí kó ń gọ́vùnà ń jẹ pírẹsidẹ̀nt ń jẹ chairman local government àwọn kan máa wá ka pé àti òwú àwọn àti òrọ̀súlọ̀ ó lè lámìrì mí kó wọ́n máa fi gbé lẹ́yìn torí sàrà àtẹ́fẹ́ jẹ islam kọ́ lọ sọ báyìí gbogbo àwọn tó bá ń ṣèjọba láwọn èèyàn lórí táwọn yìí bá wá tẹ̀lé tọ́lọ̀ táwọn yìí tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam tọ́lá àwọn onígbà kan fà lùkùránì sí àwọn onígbà kan fi súnà nàbì sallallahu alaihi wasallam mà sí òfin ọlọ́run dá lórí yìí pé àní jáde sọ pé a fẹ́ pa wọn àní jáde sọ pé kí wọ́n fáwọn fáwọn káwọn káwọn káwọn tàbí mẹ́yìn káwọn tàbí mẹ́yìn tó pa fẹ́ kanra wa lágbo ṣùgbọ́n àwọn onídàá omi àlàáfíà lóru lọ́nà tó ṣe é pé àní tẹ́jọ́ domi àlàáfíà lóru àmọ́ gbẹ́lù lọ́nà tó ṣe é pé kìí sà aládàárú gùdù lẹ̀ so lẹ́bù tí nàìjíríà wà nù sí mùsùlùmí rò pé yé wa ní ìsìn máa sọ pé traffic light ni irú bó ti gbọ́rọ̀ sí irú àwọn ìjọba yìí lẹ́nu ni mò ń sọ fún yẹn wọ́n á sọ pé traffic light wọ́n á sọ pé tí traffic light tó bá tẹ green ìgbà náà ní kẹ́ mú tó bá tan red kí kálukú dúró tó bá tan kọjọ yẹlò ó súnmọ́ red kí kálukú ti máa múra àti dúró ẹni tí máa ń lọ ọkọ sáré gidigidi láti kú láàrin ẹni tí o ti mú ó múra àti dúró kọ́ máa lọ òfin ṣẹ̀rí àsọ kódà kó ṣe pé. ẹni tó fi irú ìlànà yẹn sílẹ̀ kìí ṣe mùsùlùmí kìí tẹ̀lé tọ́lọ́ kìí tẹ̀lé tànà mùsùlùmá àlùsọ́lá òfin ṣẹ̀rí àtọ́kọ̀ gbọ́dọ̀ tẹ̀lé ọ̀ tako nítorí tó o bá tako wàá da public order wàá dàrú wọn tún kó bẹ́ẹ̀ mi rẹ̀ ó kó bẹ́ẹ̀ mi ẹlòmíì lẹ́yìn òní wá sọ pé torí pé Mr John kan Mr kan Mr ọ̀tẹ̀lẹ̀ nìyẹn because tó bá lọ tako traffic light tọ́ta rẹ́ẹ̀dì tó kóná bọ́mọ́tò sọ̀rọ̀ bóyá kóná máa mánu tẹ́lá kan sì gbé ọ lọ́ba dà láyra tó ń bá ọgbẹ́ tó yọ ọ́ palimọ́ ó kì í sọ tẹ́lẹ̀ sọ́kọ́ ọ̀dà tẹ́lẹ̀ kọ́ ni yóò gbọ́n gbẹ̀ni alọ́ láti kọ́ sọ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ alábọ̀ ọ̀kẹ́ ọ̀dà nǹkan rú ọ̀rọ̀ pé ẹni tó ṣòfin yìí ṣe mùsùlùmí wọn jẹ́ mùsùlùmí kọ́dún lẹ́yìn wàá rí i pé nàìjíríà yìí náà sọ yàtọ̀ sílùú òyìnbó nípa pé gbogbo wọn takùtọ̀ lọ́hùn àbí ẹ̀kọ́ ni kálukú ló ń dẹ́mọ́ dẹ́mọ́ yìí náà ní kálukú ló ń sùn tó bá lọ lóyìn bó bẹ́ẹ̀ náà wàá rí i tó máa ń sọ fún ẹ pé bíbá yìí wọ́n máa tó ń bẹ̀ ní ìjókòó wọ́n jókòó sọ̀rọ̀ kí wọ́n tó ń tọ ibi báyìí o wọ́n sọ yìí pé ìrìn náà máa ń rìn bẹ̀ wọ́n ègún kẹ̀kẹ́ wọ́n ègún alùpùpù wọ́n ègún mọ́tò wọ́n bá ti kún kankan fẹ̀sọ̀ ọ̀gbọ́n ọ̀ ló ṣe ra rẹ̀ eléyìí ò ní di pé ẹmẹ́rì wà ní alukurani àti sunna ńgbà tó jó lójú. wọn ò ní sọ pé torí pé tó sòfin ẹsẹ̀ mùsùlùmí bẹ́ẹ̀ o torí pé kò kúkú takò alukurani kankan takò sunna kankan bẹ́ẹ̀ so wàá tẹ̀lé tiẹ̀ lọ́nà tó yẹ pé public order ò ní dà o. ìmọ̀ pé ẹ wọn náà wọn á bàbá mójútó election ẹ wọn lọ máa ṣe registration of voters wọn lọ pé kí ni wọn rò pé yé wa ẹhẹn torí pé gbogbo eléyìí ọtún máàtìkàlì ọta kò fi Ọlọ́run bá o ọta kò fi Ọlọ́run bá o torí ẹ ńgbà táwọn mùsùlùmí bá àṣẹ náà sọ pé ọ̀sán máì wọ́n pọ̀ á ẹgbẹ́ ọ̀rọ̀ sọ lórí lẹ́nu ẹ̀sìn tẹ̀ láti rẹ̀ ta ló lórí náà ta ló lórí náà tá sọ̀rọ̀ bíi eléyìí túmọ̀ sí pé àwọn olùmọ̀ ẹ̀sìn Islam a gbọ́dọ̀ fún wọn lọ́wọ́ wọn a gbọ́dọ̀ fọwọ́ wọn wọ̀ wọn lódodo àwọn ò ní agbára tí wọ́n fi ní kó rẹ mọ́ wọn ò sì lágbára láti pé wọ́n pàṣẹ ó múlẹ̀ lọ́dọ̀ gbogbo kó wá tó ó kéré jù wọ́n tó ń sẹ́sì tó ń tẹ̀lé tó lọ́n tó ń tẹ̀lé tó ànábì sallallahu alaihi wasallam. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam gbọ́dọ̀ tí wọ́n á pàdánù ẹ̀tọ́ yìí lọ́dọ̀ tiẹ̀ torí ọba jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé nínú ìgbésí ayé rẹ̀ gan ọ̀sán náà títí kéré ma kí sẹ́rí ọ̀rá yìí ṣiṣẹ́ nínú ìgbésí ayé rẹ̀ àwọn gbọ́rọ̀ sí wọn lẹ́nu tẹ̀ láṣẹ wọn lópin ìgbà táwọn náà bá ti tí wọ́n tẹ̀lé pàtàkì kí ká mójútó torí pé wọ́n ó lè lámìrì mí kún tọ́lọ̀ sọ mẹ́ẹ̀ olórí tí ń ṣèjọba pẹ̀lú tọ́lọ̀ sọ kalẹ̀ àtàwọn olùmọ̀ nípa Islam àwọn ni wọ́n wọ́nu wọ́n ó lè lámìrì mí kún. anabi sallallahu alaihi wasallam sọ pé ń tẹ amara aleikum abudun kódà kò sí pé ẹrú ńlọba jọ lórí lẹ́yìn sílẹ̀ ẹrú ẹrú tá a lè rà tá a lè tà àyìnbá irú rẹ̀ tó ti ṣẹlẹ̀ bọ́dà gan nínú history ìjọba ẹ̀sìn Islam àwọn kan padà fọ́ọ̀mù ìjọba tá à ń pè wọ́n ní dawlatul mamalik dawlatul mamalik ad-dawlatul mamlukiyya ìjọba àwọn ẹrú àwọn ẹrú ló ṣèjọba wọn conquered everybody wọ́n sì dání tí ó ṣèjọba gbogbo ilẹ̀ Islam orí rẹ̀ òdodo lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam kò bá jẹ́ pẹ́rú ní sọ lórí ọmọlúwàbí lọ́pọ̀ọ́rọ̀ sẹ́rú lẹ́nu ẹ̀fẹ́rú yẹn tẹ̀lé tọ́lá tẹ̀lé tànábì sallallahu alaihi wasallam òfin ọlọ́run sọ pé ọ̀nà ọlọ́gbà lórí ìjọba kìí sọ lọ́jà tó fi gbọ́rọ̀ sí olórí lẹ́nu ìtọ́kànjà ní kété ńkọ́ náà tẹ̀lé tọ́lá tẹ̀lé tànábì sallallahu alaihi wasallam ó ní sọ pé ẹ eléyìí báyìí bẹ́yà ńlá ṣe fún tó fi dó lórí ọ̀hún á ní sọ pé eléyìí òun náà yarí mọ́ lórí títẹ́lẹ̀ lọ́wọ́ lọ́gbàjọba lọ́wọ́ rẹ̀ ó ti fún gbàjọba ní àní gbọ́rọ̀ sí lẹ́nu à nínú òfin ṣẹ̀ríà ọgbọ́rọ̀ sí lẹ́nu nítorí pé òfin ṣẹ̀ríà sọ pé man qalabat shawkatuhu wajabat ta'atuhu gbogbo ẹni tó bá ti fa gbára tó bá fi lè gba ìjọba ọ̀ràn yẹn ní kẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu àti ẹ̀bẹ̀ ọ̀pọ̀ àlẹ́ rẹ̀ mọ́ yọ palẹ̀ rẹ mọ́tò ń pọ̀ lọ sínú túbú tó dùn gbàgbé irú nàìjíríà ni tí wọ́n kàn lọ sọ sí kirikiri ni tiẹ́ bọ̀ ọ̀nà abalagbọ̀n tiẹ́ bọ̀ ọ̀nà torí rẹ̀ wọ́n ní mangalabẹ́t ṣèwùkẹ́tùhù wọ́jẹ́bẹ́t ọ̀hàtùhù gbogbo ẹni tó bá ti fagbára gbàjọba ó ti dọ̀rọ̀ yàn ká ṣe kíni ká gbọ́rọ̀ sí lẹ́nu wọn náà ti mọ̀ pọ́n lẹ́yìn adúnilọ́ńkọ́ ó lè jó nínú tó bá fẹ́ tán. وإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا آه ودودو مالورا النبي صلى الله عليه وسلم أني أتيكو دادلاجو أني كان إنه يدمي ربالو آه يولي يا باتوكو ẹnikẹ́ni tẹ́mi rẹ̀ bá kunu yín yóò rí ìyapa tó pọ̀ àwa ti rí púpọ̀ báyìí nínú gbèsè ayé wa ẹ̀yin ẹ̀wò tó dáná ti sọ̀rọ̀ dòní yìí báyìí àkọ́kọ́ ni pé kò sẹ́ni sẹ́mi rẹ̀ kún láti gbọ́nà dòní nínú àwọn yìí. sòṣùpọ̀n àwọn ẹlẹ́pẹ̀tẹ̀pẹ̀ èèyàn ti ń dé ti ń dé ti ń dé lẹ́yìn àwọn tó lọ ti ń dé lẹ́yìn àwọn tó lọ ẹ wo ń táwa ń rí lónìí láwọn àyàpá oríṣiríṣi tẹ́gbẹ́rù rò sí láyé àwọn ẹni àkọ́kọ́ ẹ wo oríṣiríṣi kátàkátà ẹ wo oríṣiríṣi rádaràdá ẹ wo oríṣiríṣi jágbajàgba tọ́mọ èèyàn ń ṣe lónìí ló kọ́ pé àwọn ń sẹ́sìn tọ́mọ èèyàn ń ṣe lónìí lórúkọ pé àwọn ń sáyé tọ́mọ èèyàn ń ṣe lónìí lórúkọ pé àwọn lajú eléyìí tó ti pé àwọn ẹni ìṣáájú àwọn ọmọ nípa rẹ̀ ẹ rí i pé nígbà tẹ́mi gùn àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ èèyàn tó dé lẹ́yìn ìjọ́tán sọ̀rọ̀ yìí a rí ìyapa tó a rí ìyapa tó ẹ rí i pé sọlá ti ẹyọ kan tẹ̀ ń wọ́n ti gbé gba oríṣiríṣi ọ̀nà sọlá ti ẹyọ kan wọ́n ti gbé gba oríṣiríṣi ọ̀nà ọmọ bẹ nínú àwọn èèyàn ní nàìjíríà wa ta wà yín náà jẹ́gbé lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe fọ́ọ̀mù wọn ọkọ ṣe díkìrí kan gbára gbóná wọ́n sì kó mọ́lẹ̀ wọ́n jó wọ́n gbára gbóná ó torí pé ìmáàmù ṣe tẹ̀fẹ́ rọ̀ tilẹ̀ fúnra bẹ́ẹ̀ yàn ò èmi ti rírí èmi ti rírí tèmi níbo lélẹ́ ìtú wà nínú sẹ̀ríà wọ́n ní ẹ máa wà ní. wọn wàhálà bá ìlú ọ̀lọ́ wọn kọ́ lọ́wọ́ bọ́ lọ́rọ̀ sùúrù wọn láwọn ń ka tàwọn nínú lọ́hìn mahfud ni inú wàhálà ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run làwọn ti ń kà báyìí ọ̀daràn bí ọ̀kadà oníkálukú ọmọ abèrè béèrè olódò burúkú tó àwọn ọmọ wa lọ ọ̀ ń ṣe àwọn èèyàn lọ́nà ni ẹjọ́ ń bọ́lá lè wá eléyìí sí ẹjọ́ ń bọ́lá lè wẹ́rì eléyìí sí eléyìí kú mọ́kọ́. ó ti wá gẹ́sì pé àwọn èèyàn sẹ́ẹ̀tì ara wọn wá tú àṣírí òní. wọ́n ní oṣù sọ pé mẹ́rìwá mẹ́rìwá ẹ̀rí kí ni àwọn tá à ń kà nǹkan nu lóhìn màkó ẹgbọ́rọ̀ dèdèrè màálù ọ̀bọ. olùkọ́ àwọn màálù ló dúró wá jò ní. òun kà nu lóhìn màkó ẹgbọ́rọ̀ ìwọ wà ojú tiẹ̀ wá tó bẹ á ah, àwọn òkúrọ máa fọmbù wàláhì olódò burúkú wà máa fọmbù torí délé akọrọmọkọmọwá ẹ rí i pé oríṣiríṣi nǹkan ni wọn kì bọnú ẹsẹ kì í sáré àti ìsọgbẹgbẹ wọn ń fa àwọn ìṣẹdíkẹ àwọn ìṣẹdíkẹ lọ́mọ agbára rẹ̀ lẹ́sẹ̀ láyà ẹ mọ para rẹ lẹsẹ la ẹkọ lè lè tó wa àdìsí wo lẹ fẹẹ rí tó tọ́ka sí àyà o. àlejò kò ṣe díkìrì débi pé kí ni jáde bù mọ ẹmí pé o lọba máa ṣe wèrè bí ewé jóbélé lójú padà ó lè máa ní káfà káfà káfà káfà lóòlò lóòlò lóòlò lóòlò lóòlò àwọn kan wà wà lẹ́gbẹ̀ẹ́ rẹ pé ah dẹkẹdẹkẹdẹkẹ wọn ti wá yìí fún un àbúrò ah, àyè fún ta nítorí tọ́lọ̀ àwọn ọmọ wa tutukutu ife kápákápákápákápá wọn ni ẹnìkan bẹ́ẹ̀ mi ti wá sẹ́ o wọn ni yóò rí sẹ́ níparí oṣù yìí lóòlò lóòlò lóòlò lóòlò lóòlò ẹnìkan náà àwọn ìjọba yìí sọwọ́ nù wọn ló ṣeé ṣe kórìí ó kú àwọn ọ̀rọ̀ burúkú ẹ ọ ara wọn gba wáyé ní tata jẹ dẹrù ẹwù láyé àná dání wèrè náà yọ dẹrù ẹwù láyé gbà ẹrí pé nígbà tẹmí gùn oríṣiríṣi nǹkan là ń rí àfẹ́ràn fún wọn wá ẹ tó kó tẹ̀síwá àfọ́rùn tó kó sọ́run tó kó sọ́run láti di ẹ̀wọ̀n ti pé ó kan àyà ó sì ga títí ó fún ọrùn títí dí àgbò ẹ wọn á sọ pé ah, mọ̀ọ́lá àwọn nù mọ̀ọ́lá àwọn nù á ah, àbíkọ́ jẹ́ mọ̀ọ́lá ṣe pọ́ùn eléyìí náà irú wọn náà tún wà ó tún lè lẹ fọ́tò mọ́ wá tún kọ́ lẹ fẹ́yìn fún gbogbo ọ̀sá tìtìgbàtìgbà tí gbogbo àwọn aráyé tó rí tí wọ́n pé pé ah, ọlọ́run náà kò tètè bá ní fún lálàáfíà eléyìí ọ̀gbádùn àwọn ọ̀gá ti sọ pé ah, mọ̀ ọ́ láwọn olùkún kan kò dé adékòtì kankan ọba ṣe lé gbogbo ìnirú kan pẹ̀lú eléyìí náà kò sí nù yapa ń bẹ́ nù yapa ẹnikẹ́ni tẹ́nu rẹ̀ bá gbóná yóò rí yapa tó pọ̀ bẹ́ẹ̀rí lónìí kí ẹ̀dá fún ewu láti ẹ̀ gbé sókè gajọ́ ọ̀yanilẹ́nu nínú tí ń ṣẹlẹ̀ láyé lónìí kò bẹ́ẹ̀ sí kò bẹ́ẹ̀ sí ọkùnrin wọṣọ obìnrin obìnrin wọṣọ ọkùnrin oníkálukú ń wò pé ìtọ́lọ̀ ń dá nǹkan dá tó ẹ̀wù ya pàmbẹ́ tọ obìnrin sì dílẹ̀ ẹ̀ ń tún kójú sọ̀n ẹ̀ ń sá fún oníkàwọn ti bẹ̀rẹ̀ ra ni ṣé òkè láyé tẹ́lẹ̀ ẹnìkan ọ̀jẹ́ tẹ́rú ẹ̀ wò torí tìjú ń bẹ ìtìjú ń bẹ gbòòrò àwọn nǹkan wọ̀nyẹn ti wọnú ilé ayé lónìí ìyapa ti pọ̀ ẹni tí ń pèpè lọ sí di súnà ó di ẹni tí wọ́n mọ̀ pé ẹ̀gbọ́n ti ń sọ ẹni tí wọ́n ń pèpè lọ sí di fídíà ọ̀hún ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bá ti bá àwọn bàbá wa tí wọ́n sọ dáa làwọn bàbá yìí dáa ni bàbá ọ̀daràn ẹ̀sìn wọn á dájòjì dàgbàdàgbà wa di gbajúmọ̀ òfin wa débi pọ́ mọ̀ mí gan arákùnrin mi gan bàbá mi gan tó ló ń fẹ́ ṣe súnà yìí báyìí ba. bà á. bẹ́ẹ̀ láà máa rí mẹ́sẹ́jì gbogbo gbà ẹ dákun ẹgbà mi márùn bó ní kí n ṣe torí pé mo ń tẹ̀lé súnà bàbá kọ̀ ìyá kọ̀ mí gbogbo àwọn alábàágbé gbogbo wọn kọ̀ mí. èdè rí mẹ́sẹ́jì pé ẹnìkan sọ pé torí pé mò ń ṣe dàgbàjàgbà mò ń rí ìhòòhò mò ń hùwà ọmọ ẹ̀dá mò ń takùtò lọ́hùn mò ń takùtò anábì sọlá àṣìlá bàbá kọ̀ mí ìyá kọ̀ mí gbogbo alábàágbé ọ̀fẹ́ rí mi ní ti ìrìndò níyì. ṣùgbọ́n mẹ́sẹ̀gì pọ̀ nù asẹ̀t mi tí ọkùnrin ni àbóbìnrin ni tí wọ́n máa sọ pé ẹ̀dá fún ẹgbàá wọn kó ní káwọn ò sè gbogbo jìlbáàbò ó ti gbàgbé kówó náà lọ́mọ fi ń rà ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹ ọmọkùnrin ìní ọmọ sọ pé bàbá òun ó láwọn ò lè jọ pé má màmá òun láwọn ò lè jọ pé tó bá jẹ́ pé sì tọ́fẹ́ máa ṣe nu. àbí tọmọbìnrin tó lòun sì ń lo jilbab kọ̀rọ̀ ọ̀rùn kọ̀rọ̀ gbọ́ òun á bẹ̀rẹ̀ sí ní bojú màmá òun dídáhùn tí ó dáhùn ó lòun kò ń lọ́mọ bàbá òun náà ló ń kò ń lọ́mọ ẹ dákun torí tọlọ ọmọ wọn sì ń sídìí lẹ eléyìí ò gbòòrò ọ̀làjú ni àwọn ọmọ ti lajú bọ́ ọmọ bá ti lọ sùkúlù yunifásitì àwọn báwọ̀ ọlọ́ni làwọn fi ń bora bẹ́ẹ̀ làwọn yóò fòmí ọmọ sọ àwọn ọmọ ti wá lọ sùkúlù ẹ mọ̀ pé ilé àdánù nù ọba ké sùkúlù náà jẹ́ ńlọ lóní kẹ́ ẹ máa sí ìdílẹ̀ ilé àdánù nìyẹn kí n ti lé ọ̀làjú torí pé kò sínú ọ̀làjú kankan láyé pé sí ìdílẹ̀ kí gbogbo ara yọ ọmọ àwòdì rẹ̀ kò sínú ọ̀làjú bẹ́ẹ̀ bá rọ́ọ̀làjú kan bẹ́ẹ̀ láyé ẹ mọ ẹgbẹ́ mi nítorí kọ́lọ̀ ń pọ́n mi èèyàn ní gbogbo ọmọ èèyàn nígbà tó lọ́wọ́ bí ẹlẹ́dàá wa tó sọ àsọkalẹ̀ pé ká máa wọ̀sùn. ìbára náà là ń ṣe documentaries lónìí tá a bá ń rìn pọ̀ àwọn ọ̀sẹ̀ títí tó ń rìn òwòdò ní dákítọ́ ọmọ ìyá wa lẹ́nu àwọn eléyìí sì ń rìn òwòdò ní. kí wọ́n á lè túmọ̀ ẹni tó fasọ sára tó ẹ pa sọ́kàn bẹ lára rẹ̀ ní ìwòwò lọ́wà àwọn táwọn ẹbí pè ní káàtì ìyá tó ń àríyá asọ́ lọ́rùn wọn ṣùgbọ́n ìwòwò wọn wà wàláhì àwa ti rí láyè sí. asọ́kà ka bẹ lọ́rùn wa ni ìhòòhò gidi ni wà kí ló tún yọ gbogbo tọkùnrin ló tún má torí gbogbo náà ló ti rí inú òfò wa lélẹ̀ sọ́là tí wọ́n ń pè lé ògidì ọ̀pọ̀ ń bẹ̀ ní. akramakumullah òdodo lọ́rọ̀ anábẹ́ muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n tó bá sẹ̀mí nù yóò rí ẹ wọ àwọn ẹni tí fẹ̀sìn ti kárí mi náà lónìí tó bá ti kàdíìsì ẹyọ kan báyìí wọn ti orí rẹ̀ làwọn gbọ́dọ̀ bíúdì ẹ̀sìn lé lórí gbogbo ẹtí ọba ti tẹ̀ láti ìsìn ó ti di káfẹ́. Ah, ah, ẹ̀yin ni kọ́kọ́ rẹ kọ́kọ́ rì àwọn olùmọ̀ẹ̀sìn Islam ti rì kí ni wọ́n sọ pa nídìí ẹ̀ nídìí ẹ̀ gbogbo àwọn olùmọ̀ẹ̀sìn sọ náà kó fà. ìyapa ńlá lélẹ̀ ìyapa ńlá gbogbo yẹn wá di káfẹ́ ta ló wá kù ó kọ àwọn mẹ́ta àbọ̀ àwọn mẹ́ta àbọ̀ ni wọ́n wọ àlìjẹ́nà àlìjẹ́nà sọ́lọ́ ọba pé àrùtò ha as-samawati wal-ard ó ní fífẹ́ rẹ̀ fífẹ́ sánmà méjèèjì àti ilẹ̀ méjèèjì ẹ̀yin mẹ́ta àbọ̀ lẹ́wàá wọ̀ ẹ mà túmọ̀ kò sáàbò èèyàn o èyí tó fi dáàbò ohun tí ì mà ṣé kò wọ́n tẹ̀lé wọn ni àbí kò wọ́n má tẹ̀lé wọn ẹsẹ̀ kan nù lé ẹsẹ̀ kan òde ni gbogbo àwọn oríṣiríṣi ẹ máa rí. ẹlòmí ò lè kókókókókó bí ojú dínkà. sẹ́sì náà wà nù ẹ̀yin náà ti máa mọ̀ fúnra yín pé káà tó wá gbé bá nàbì ṣe lé ní ìsìláàmù yóò ní kọjọ́ ọ̀dọ̀ rẹ̀ abẹ́yìn náà fi lè bẹ́ẹ̀ tó bá yẹ kó bá nàbì ṣe lé kókókókó ní wàláì ẹlòmí ò ní bá ti. فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حوله ẹ gbọ́ tọ́lọ̀ sọ pa ànábì bẹ́ẹ̀ ó ní kí ọlọ́run tọ́lọ̀ ṣe fún ọ ló fi lẹ̀ fún wa ló fi rọ̀ fún wa tó bá lọ jẹ́ òkú roro ni aláyàkókò nàkíní gbogbo wọn ni ọba sákò lọ́dọ̀ rẹ̀ ànábì gan nìyẹn ẹlòmíì tó bá ṣe sọ láti lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó ní bẹ́lọ̀ kẹsùn jọ dúró má yọ tẹ ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ tí wọ́n fẹ́ bu awọ rẹ̀ nítorí ká má bàa gba ṣètọ́nì láàyè ok tá a bá ní gba ṣètọ́nì láàyè awọ ẹsẹ̀ tèmi gbọ́dọ̀ wá bó bóyá èèyàn ò tí ì bá rú ẹ pàdé ìkan ọmọdéèrè yọ ọjà gidigidi tí wọn ọbẹ̀ ẹ̀kẹ́ lórí sọlá ṣe yé subhanallah mbàdá náà ni ni ẹ má fi àlàfo sílẹ̀ fà ṣètọ́ tó a túmọ̀ sí pé tẹ́tẹ́ ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ bóni. Elomi, tọ́ba rúkú ò lè gbádùn tọ́ba gàǹgà láìsí ọwọ́ rẹ̀ báyìí yóò ti gbàgbé pé nù jẹ́mọ́ ẹ̀dá wa àwa náà fẹ́ ṣe bẹ́ẹ̀ pọ̀ sáyé ni yóò gbé kọ̀ọ̀kan òun fún ẹ̀yìn ẹni ọ̀tún àtẹni òsì báyìí ó fún yín pọ̀ ni forí kalẹ̀ pé ẹ wá wòran ẹ̀yìn ọ̀yà káwọ́ yín eni. lẹ́yìn náà bá ṣe bẹ́ẹ̀ tó na ṣe bó ṣe ṣe wọn. wọn à ní gbádùn sọlá ẹ rí i pé a parí sọlá ti pẹ̀lú bá nìkùn sínú síra wọn ni what do you mean. kọ́dà àti rírí ilẹ̀ lárúbáwá bàbá tá a parí sọlá sí tí ń ta pọ̀ pàbọ ẹni tó dúró lẹ́gbẹ̀ẹ́. <laughs> túláàsì túláàsì ni kẹsì ọkàrà wọn. <laughs> torí di eléyìí ẹ̀rí pé àṣejù ara àyapa náà ara àyapa àtúrà fún wa àwọn àti ètò náà pọ̀ ẹ̀jẹ̀ sọ pé àgẹ́ni àwọn àti tàṣùbọ̀ òtítọ́ aláàánú lọ́lọ́ àwọn àti tàṣùbọ̀ òtítọ́ náà ríru wọn láyé àbáwọn alájàpọ̀ kí basọ́ jẹ́ gbàdé bá ní bá ní jẹ́ lárú ọwọ́ apátọ mẹ́fà okùn sínú arú sẹ́wọ́n pé àfọ́bàjẹ́ ni yọ kàn di kampala ni dípò kọ́ ọjà kí gbogbo ọjọ́ra wọn yóò di kampala ni yóò mú bìkan kò ní mú bìkan yọ àjàsọ láti márùn pọ̀ àbí mẹ́rin ẹlòmínì ti bẹnu létò títí lẹ́kùn mẹ́rin zuhur asr maghrib isha sẹ́mi àwọn àwọn akéwì lágbàdàrà ń bọ́ lọ sọ̀rọ̀ ń bọ́ lọ sọ̀rọ̀ ọ̀daràn àsìkò tó fi ẹ̀kọ́ bọ́ọ̀lù sọ̀rọ̀ lákòókò bóòrò ọ̀tọ́ àkókò asùn òfin ráàrí magrib òfin ráàrí ọ̀rọ̀ àti ìṣá ìwọ̀n àǹjà pọ̀ àjàpọ̀ sọ láti jíjà láìsọ́ lọ́hún sí lójú èyí sì sọkúsọ dẹ́ máa ń sọ yẹn pé kínní kan níjọ ta ni lójú ọjọ́ bó ti ṣe jẹ́ mọ́tàrí torí di eléyìí báyìí ẹ̀ rí lórí sírísì àbí àwọn mọ́tíláṣí kan náà kí wọ́n ti fi tẹ̀síwá àpọ̀ gbogbo wájú lọ báyìí oríṣiríṣi apá ni ẹ o wọ́n wá tò àjàjà yìí tẹ́tí ó sáfù alákọ̀ọ́kọ́ pé ẹ gbọ́kọ́ la bẹ ó sáfù alákọ̀ọ́kọ́ kálukú wọn sọ tẹ̀síwá rẹ lẹ̀ wọ́n sọ tẹ wo òmù kan òmù kan jáde lápò bàbá kọ̀ọ̀kan máa wù ọ́ ni pé tí ọbẹ̀ tó ń bì lọ́mú tẹ̀síwá lọ ọ̀ọ́dà rẹ ni kìí ti tó mọ̀ ọ́dọ́ mọ́ra lọ́mú tẹ̀síwá kọ̀ọ̀kan sọ síwájú àjẹbẹ̀ bọ́ sẹ́yìn <laughs> kẹ́ni pé nígbà tí balẹ̀ ká tí ọkọ̀ sọ̀ láti àṣọ àwájú ẹjọ́ bá ti tẹ̀síwá àwájú òní kọ́ irú bídíà yẹn ó tún ti pọ́n ayé kọ́dà láwọn ìlú kan wọ́n tún fìlà wà níbẹ̀ àti fìlà tọ́wọ́ bá mọ àkọ́kọ́ fìlà bẹ́yìn tẹ̀ wá sáfù wájú gbogbo tẹ̀ sórí kólóbó kólóbó yìí ẹ̀ ní dún wájú wọ́n lè lọ mú fìlà fìlà àtàwọn aláàdì <laughs> wọ́n bá tún pínpínlẹ̀ ń bẹ́ẹ̀ ẹ inú orí ń bẹ́ẹ̀ mẹ́ ẹnu kókó lọ ní báwọn èèyàn rẹ ní àǹkó. tọ́ ìwọ́n tó àṣẹ ìmáà máa ń gbọ́dọ̀ wí láàyè abẹ́rẹ́ rí nǹkan mẹ́ subhanallah gbogbo oríṣiríṣi ẹ̀ máa rí ti ṣẹlẹ̀ láyé iná ló ti jẹ́ pé tó bá ń rìn jìnnà nǹkan tó rí tí ọmọ ìyá ọlẹ́nu ó ti pọ̀ jù láyé tó bá ti mọ̀ nípa ẹ̀sìn kí á gbó wọn tún ti rélé gbó wọn tún ti rélé eléyìí sára rẹ̀ eléyìí sára rẹ̀ wàá rí lóríṣiríṣi torí di eléyìí ìbá lọ sílùú mi ẹni bá àwọn yorùbá náà ṣe máa dá wákà wọn àti parí sọ láti wọn àwùjọ àwọn kó àwọn ṣe fíkìrì lórí fèrèsì bí wọn bá dé Egypt náà tó dé Misra bó ṣe bá náà nǹkan náà àwọn sọ máa dùn sí tiwọn ni wọn máa dùn sí tiwọn àmọ́ bídí àká náà ni kò sí àtọ bídí àná ni bídí àjẹ tó wọn máa yọ ọ pé ojú débi ìdáyà ibẹ̀ wọn ti kó wa kèsì kó débi ẹgbẹ́ wọn ti kó wa ń bọ̀ lásòkè ni kèsì pàṣẹ ìsàlẹ̀ ló ti lò òkè sẹ́wọ̀n kó làwọn wà north africa abéèrè wa wọ́n kó bọ̀ wá west àfi ọ̀sán débi nígbà àwọn ọmọdé ọkọ lọ kí ó ní mísírà wọ́n kó bọ̀ wọ́n kó bọ̀ lòbí dí akúndọ̀ yẹn níbi tó ti kí tó torí di eléyìí báyìí gbogbo ẹni tó bá sẹ̀mí sẹ̀mí rẹ̀ bá kù ó rí apá tí ó pọ̀ tó lọ́n bá tẹ̀ wá kádàrá kọ́ lọ sí hajj ah yọ yọ lẹ́nu oríṣiríṣi nǹkan tó ọmọ rí yọ yọ lẹ́nu ah ọlọ́run àmọ̀dúgbọ́ fún ọ kó o ṣe wá lódodo bíi tàwọn eléyìí ẹ̀mọ́ kí ni ìsìsọ láti táwọn kí làwọn máa fi bẹ́ẹ̀ ni Allahu akbar dábàá parí ńkọ́ asalaamu alaykum sẹ́wọ̀n káwọn kan wà sẹ́yìn kí tí wọ́n bá fẹ́ parí sọ láti wọ́n wọ́n ìṣe asalaamu alaykum wọ́n fẹ̀sẹ̀ báyìí wọ́n fọwọ́ gba ìtàn ọ̀tún bí gbàdé yẹn ń sùn tí ń jíra rẹ̀ yọ fọwọ́ gba ìtàn rẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ àti tòsí yọ àṣìbáyìí. sálámà sí àbí àwọn olóòtú burú ìtàn wọn kan àmì ó ti wà bẹ àmì àbára tá a síra wọn dojúmọ́ ó ti wà bẹ lọ́ọ́ pani ìgbà tí tiráfíkì fún mọ́tò lọ́nà pé ẹ̀yọ́ àlọ́ pé ó tún gbá yìí náà ẹ̀yọ́ àlọ́ á àdúgbò ẹ̀fọ́ lọ rẹ̀ ẹni tó bá sẹ̀mù yóò rò oríṣiríṣi tọ́ tọ́ba adébẹ̀ kí ni ká ṣe o wà nàbì sallallahu alaihi wasallam. ẹ rí apá ẹ rí káwọn yẹn kú olójú ọ̀nà súnà bídí àná àmà ni. ìbẹ́ yìí láti rí níìsì. gbẹ́nsẹ̀ ń gbé igi bídí àlórí tó ń kú tégbòtégbò pé kọ́ mọ́ wù má àwọn kan sì tún dá mi sí. àwọn dá mi sí pé kò lójú àbọ̀ bídí à kò lójú àbọ̀. gbàtẹ́ yìí ń wú tégbòtégbò àwọn kan sì ń dàbí ti pé kò ní kú lójú àwọn. tọ́ kí ni ká ṣe eré anábì sallallahu alaihi wasallam ẹni nísìn àwọn kan lánàá lánàá ń bẹ̀ wọ́n làwọn ṣe mọ́lì àwọn lómi ṣẹ̀ṣẹ̀ tẹ pósítà tí wọ́n jáde àwọn náà tún dábí ọ̀sẹ̀ méjì lẹ́yìn wọn àwọn míì ò tún dábí oṣù kan ojoojúmọ́ wọn bí <laughs> wọn ni gbàtí kòkó kúkú yí ẹ̀yìn táyì kúkú ṣe kàn bẹ kò yé wa fídíò lè yé wa ẹ̀yin tó yé ńkọ́ ojoojúmọ́ wọn bí ànábì wọn ni round the clock wọn bí ànábì round the clock ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tó kì ẹgbẹ́ àwọn ọ̀rọ̀ tó kì tó máa ń kọ̀ fún wọn pé ẹ má ṣe fídíò ẹ má wọn ni rárá o rárá àwọn ṣe ẹnu ọ̀dọ́ wa dàbí àtẹ̀yìn lẹ́bàá àjẹun àwọn àtúntò bí ànábì jìyà ẹ̀jẹ̀ bàbá ńlá yẹn tó bá ti takò tiẹ̀ ẹ̀jẹ̀ bàbá ńlá yẹn kì í ṣe ìyàlá tó bàbá ńlá àti ìyá ńlá tẹ́ ẹ bá ti máa mà takò tiẹ̀ ẹ̀ jìyà ẹ̀gbọ́n tó lọ sọ ni wọ́n ẹ̀ ń tó pé ọ̀hún tẹ́ bá tẹ̀lé tiẹ̀ ẹ̀ mọ̀nà tẹ́ bá kọ́ tiẹ̀ kọ́ ẹ̀sìn náà lè jẹ́ bó ti jẹ́ mi tọ́ anábìíní tẹ bá ti wá rí ìyapa àwọn àwa ti rí o ayé wọn yapa la wà yìí o ayé wọn ọ̀fẹ́ tẹ̀lé tà nábì làwa wà yìí o kó tó rẹ́ nìkan tí ń tẹ̀lé súnà ó ti rẹ́ pé ẹ̀rùn tó tẹ̀lé súnà tó tún máa fi ọ̀sẹ̀ yẹ̀yẹ́ pé á lè súnà níbi ọ̀rẹ́ rìn o báwọn á lè súnà bí ètò tá a sọ fún yín tí sọ fún ọmọ kan tó ní ẹ̀dá kú yẹn lórí súnà yìí àmọ́ àfi ń ta yín lójú pé bíbí àlàwọn ò kú lérò <laughs> bí ìgbà tó ti ní rẹ́kọ́ọ̀dù pé àkọọ́lẹ̀ orí ikú ló ń gbà wáyé ẹ̀rọ ìwà bá kan ní òun náà máa ṣerú àwọn akiri káyè nílùú kàmbẹ̀ ọmọ rẹ̀ wá mú wa ọmọ rẹ̀ máa wádà ńlẹ́kọ̀ọ́ tá a máa ṣe mbẹ̀ ọmọ rẹ̀ wá mú lẹ́yìn jọ̀ka wọ́n á ní kí n dákú kí n bá bàbá òun sọ̀rọ̀ bàbá máa kiri káyè òun sì fẹ́ kí bàbá òun máa tẹ̀lé sùn wọ́n á ní àbábá kí lè rí dọ́tà tó lánàá nàbì sallallahu alaihi wasallam ah, ẹ̀tún diwọ́ máyà láti fi ọ̀pẹ níbi ànábì sá àbẹ́ ìtẹ̀lé tiẹ̀ bẹ́ẹ̀ kiri káyọ̀ ọ̀dà ọ̀tà ọ̀tàkùtà ànábì sallallahu alaihi wasallam ọ̀yà pàtì ó ní à bọ́ọ̀lù ti yà pàtì mo ní kò sí yà pàtì níjẹ́ wọn dá lẹ̀ yóò lọ ànábì ti mẹ́sìn wọn níjẹ́ wọn dá kékeré tu wà bàbá bá ní orí rẹ̀ làwọn mọ̀tò ẹ̀ kú sí mo ní ẹ̀ èpè àbádùn. àfijọ́ bá ti wá lọ́la ó túlẹ̀ ó túlẹ̀ torí ẹ̀ kí ni ká ṣe ní anábì sallallahu alaihi wasallam ó ní fa alaykum bi sunnati asẹ́ ní òjàmá sunna mi ni mo pa yín láṣẹ kẹ́ẹ̀dì mu ọ̀bẹ nìkan wí sẹ́nìkan gbogbo wa lọ́ba wù. fa alaykum bi sunnati ẹ ti súnà mi mu. ẹ̀rí pé nìsín ọ̀pọ̀lọpọ̀ sọ fún tẹ̀lé súnà bọ́tú lódodo wọn tẹ̀lé súnà. ọ̀pọ̀lọpọ̀ sọ fún tẹ̀lé súnà lódodo wọn tẹ̀lé súnà. because oníkàlùkù ní láti gbéra rẹ̀ lórí àtẹ̀ láti yẹ̀ wò. òní yìí ayé àti ṣàtúnṣe wà kó tó tọ̀ láti kó ẹ̀rí ké súnà tẹ́lómi tẹ́lẹ̀ súnà tí èsì tànàbí Muhammad sallallahu alayhi wa sallam súnà tí wọ́n ti ọ̀ndà ọ̀mbrẹ́lẹ̀ ẹgbẹ́ kan ní gbogbo súnà tẹ́ bá ti ọ̀ndà ọ̀mbrẹ́lẹ̀ ẹgbẹ́ kan yìí ti súnà tànàbí sallallahu alayhi wa sallam ẹ̀rí ké súnà tí ideology ti romani wọ́n á ti modernize nǹkan púpọ̀ fún yín wọ́n á ti ṣe advancement ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín wọ́n ti ṣe amendment ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún yín ló kọ pé ẹ àwọn tó bá ti jẹ́ mẹ́mbà tó abẹ́ máa ṣe nìyẹn who are you láti sọ yí pé báyìí wọ́n máa ṣẹ̀sìn dáná bí ọ̀sán pé ká ṣe bẹ́ẹ̀. ẹ̀yin ẹ̀sìn máa kíyèsí o gbogbo àwọn tí wọ́n sọ fún àwọn tẹ̀lé súnà o lábẹ́ pé wọ́n ń ṣẹgbẹ́ kan ẹ̀yin ò rí i pé ẹgbẹ́ yìí wọ́n kà fún jùlọ ní anábì lọ. sallallahu alaihi wa sallam. kódà tí bọ́ǹbù bá ń rí bọ̀ láti tó bá gbé ọba jó súnà ráúráú ó di nǹkan àgbàgbé ó wọn lọ́rùn kó jó súnà àmọ́ mọ́ àwọn níbi tí jàmá mú ẹlòmíì ẹ sì ẹni pé Egypt ló ti wá irú àwọn tó ń pè ní Ikhwanul Muslimin nìyẹn Ikhwanul Muslimun nìyẹn wọ́n yìí sẹ́ alùsùn náà wọ́n kì í sẹ́ alùsùn àwọn harakiyù làwọn wọ́n ní ìdíkẹ́kẹ́ ẹ̀kọ́ kí ó kí ó fi yé yín àwọn àgbo àgbo àfídà kan kí níta tá ń sálàyé pọ̀ jà lọ́dọ̀ wọn kí wọ́n fẹ́ fi ṣe because kọ́rídà tí wọ́n ní pé nǹkan yẹn máa ń túyàn ká ní. tẹ́ẹ̀mù tí wọ́n ti ní pé kí ni kakóyànjọ gẹ́gẹ́ bí àwọn arìnkáyè náà arìnkáàkiri káyè sẹ́wọ̀n pé nínú ẹ̀mù tiwọn náà ní pé kí ni kásápò kálukú jọ ọba alùsùnà ọba àjẹ alùbíjà ọba àjẹ arúgbó jàǹdàtì ọba àti mọ̀rọ̀ pé gbogbo yẹn dá máa bọ̀ we want the number we, we look into quantity and not quality. bẹ́ẹ̀ ni gbogbo àwọn sẹ́ẹ̀rì tá à ń ṣe jàmá jàmá jàmá jàmá yẹn lọ́dọ̀ tí wọ́n tọ̀hídì ọ̀jà o kò sí dábẹ́ fi ṣe o kò sí dábẹ́ fi tọ̀hídì ṣe. àwọn bìlíìfù pé tó ń bá ń bá yàn sọ̀rọ̀ tọ̀hídì onírèyàn méjì tó gbọ́rọ̀ rẹ̀ alhamdulilayi ọlọ́run ti já wọn rọ́. ọlọ́run ti já wọn rọ àwọn èèyàn ń gbọ́rọ̀ tọ̀hídì wọ́n ń lọ gbọ́rọ̀ tọ̀hídì fìgbà tá ń lọ yídì wàláhì adúpẹ́ fọlọ́ so ẹ̀yin ò lè kọ́ndẹ́mù àwọn èèyàn pé bá wọn sọ̀rọ̀ wọn ò ní gbọ́ torí rẹ̀ ẹjẹ́ àmàjọ tanra wa jẹ rárá o ọmọ nàìjíríà ti ọ̀rọ̀ mi ọmọ jóyàn làwùlàwùlàwù bíi iná wọ́n sì gbọ́ wọ́n sì máa bẹ́ẹ̀ lọ́pọ̀lọ́ ní alẹ́ tẹ̀lé kò sí pé kí wọ́n mọ̀ wá jọ mi ó túmọ̀ sí pé kúrakúta irọ́ wọn pin wọ́n ní táwọn bá ń bá yẹn sọ̀rọ̀ tọ̀ yìí ni wọ́n sà àwọn èèyàn sà wọ́n ń gbọ́ wọ́n sì tura wọn tí wọ́n yí padà adúgbò ẹ̀fọ́lọ̀ kí wọ́n lọ fẹ́ kí ló fẹ́ mú yín tún sẹ́kù nínú ẹgbẹ́ rà. lẹ́yìn náà kí sànẹ́bì lọ dá alẹ́ náà. àbá lọ dalẹ níta nàbì lọ dalẹ nítorí wọn ni pé fa alaykum bi sunna mi ni ẹ ti mú eléyìí ni wọn pè ní bẹ́ẹ̀tì kọfíìn kó kó ń tọ́wọ́ àná ọ̀rọ̀ ni sunna mi ni ẹ ti mú ókè èmi ọ̀wé láti di sunna mú tó nídìí pé káwọn á dá nǹkan kan nàám ẹ mà dáhùn ẹ ti ronú lọ ó pé aleikum bi sunna ṣe bẹ́ẹ̀ sì ni ẹ ti ẹ̀sìn mi ẹ ti sunna mi mú ẹ ti sunna mi mú kò túmọ̀ sí pé ó dìgbà kankan lẹ̀ pé èmi ń jẹ́ àmà ìwọ sẹ́kẹ́tìrì tálákàkù tá a ní tí wọ́n sọ pé ìwọ ni gómìnà Ògbómọ̀ṣọ́ ìwọ ni kíníkà ti local government ẹ̀yìn ṣèjọba ni mo rò pé àwọn ẹgbẹ́ kan tún nù àwọn sọ pé ìwọ ni kíníkà gómìnà ìwọ ni pé ìwọ náà you are just as governor you are as you are not. mo rò pé kọ́ídà yẹn yé yín kọ́ídà lárúbáwá ni ọ̀ laysa al-mushabbahu kal-mushabbahi bihi you are as means you are not. ṣé yé wa sọ pé you are as your father meaning you are not your father. ọkàn resemble lásán ni. pé ìwọ dàbí gómìnà gómìnà báwo gómìnà báwo wọ́n tún wá mẹ́nìkan pé president president báwo àgbà bẹ́ẹ̀sì náà lọ́ndà ẹ̀sìn náà àgbà ah, ẹ̀ ń wà nǹkan nù. torí délé ọ̀dọ̀ àdìmọ dáná bí sọ fún wa ní kí fàálẹ ikún lè sùn nàjì alùsùn náà bìkìbì láyé ẹnì kí n táwọn náà àwọn tọ́lọ̀ ń fẹ́ ni tí ọ̀fẹ́ ni súnà nábì ni bídẹ́ àná ẹ̀ dínà sí. bíbi kíbi tó bá lọ láyé ẹ̀rìkì bá lọ súnà sí máa bí àwọn dánilẹ́kọ̀ọ́ dánilẹ́kọ̀ọ́ dánilẹ́kọ̀ọ́ báyìí. ẹ wá wo iye ìlanilọ́yẹ̀ iye ìmọ̀dẹ́mà ní lójoojúmọ́ ẹ wo iye bẹ́ẹ̀ yóò ti máa sin lọ́n pẹ̀lú pẹ̀ẹ́mà àti báwọn àti yóò ti máa tanra wọn jẹ lásán gbogbo tí wọ́n sì kóra àwọn tuntun máa ń láwọn ẹ̀sìn kankan lókọ̀ pẹ́pẹ́ làwọn fi sẹ̀sì sẹ́mọ́tí máa ń ṣẹlẹ̀ ó máa ń ní síkírísìtì àwọn kankan ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tó yẹ pé àwọn nìkan ló lè mọ̀ ẹlòmíì ò lè mọ̀ kí n fi lápèjúwe kan ọmọbìnrin kan gbẹ́jọ́ wá ṣẹ̀ríà wọ́n sọ pé nǹkan báyìí báyìí báyìí ṣẹlẹ̀ láàrin àtọ́kù so gbogbo àwọn. Syria panel wọ́n fìlì pé tí tóbìnrin sọ bá jòdòdò a jẹ́ pé wọ́n ti yàn jẹ kọjá sísun á nídìí láti rí ọkọ rẹ̀ torí ó lè jẹ́ kó ti jáwé sóbì àti gbọ́dọ̀ gbẹ́jọ́ ẹnu ẹnìkan káfí dájọ́ obìnrin wọn sọ fún wa pé ẹ̀sìn táwọn ń ṣe ń gbà wọn ọ̀ndọ̀ ọ̀mbrẹ́là ẹ̀gbẹ́ ni pera wọn ló kọ wọn. wípé kódà kátúndé yé wa táwọn bá ti wọnú ẹgbẹ́ yìí àwọn bàbá àwọn kọ́ ni ó fà wọn lọ́kọ àwọn àmírù àwọn ni ó fà wọn lọ́kọ ẹni tí ó sì lè ṣẹlẹ̀ láyé yìí láàrin àwọn àtàwọn kọyùn àfi káwọn tún padà sí ọmbrẹ́là ẹgbẹ́ kó tó di pé ó wà sọ́ọ̀tù ṣé bàbá tá a kà fún dàbí fọmọ lọ́kọ tá à ń bá sùn nípa sùn zìnà tó ń lásùn wa lọ́mọ kẹjọba gbà tó lè bí ká fún bàbá ní nǹkan kan àdọ́dọ̀ rẹ̀ ọwọ́ àtẹjọ́ láàmú àwọn bàbá kankan ìgbà tó kìnìyàn wá sọ bẹ́ẹ̀ wọn á ní ṣé ọkọ̀ ojú àádáa mi sùn pẹ̀lú wípé àwọn àṣírí kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ́dọ̀ pé wọn ò ní fẹ́ kí ẹlòmíràn mọ̀ àfà Haúsá sọ pé dandan kó má dírẹ́sì ọkọ wa àrán sí àwọn náà là á pè so àtàwọn náà àfi get contact ọlọ́lọ́mọ yìí fóònù tí mo gbà kíjọ sẹ̀rí àmì òtò tuntun <laughs> kálukú kan pè ní ẹjọ́ ọmọbìnrin kan tó gbé ọ̀rọ̀ wá sí sẹ̀rí à àbàwọn dá sí àbàwọn parí ẹ̀ àbàwọn no àwọn fẹ́kẹ́ bá wọn dá sí àfẹ́kẹ́ bá wọn parí ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmá tó gbẹ́jọ́ wá ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tó gbẹ́jọ́ ìwà fún wa ti ṣẹlẹ̀ àbí tó bá wá lọ́tún la mẹ́wà nítorí pé tó bá wá ẹ̀yin náà mọ̀ sí kí ni ọ̀sẹ̀ yìí àṣírí òtún. ẹ dákun sẹ́yìn láṣìírí kẹtẹ́ ń gbé pamọ́ wọ́n máa pè wọ́ alòsùn náà pé máa bọ̀ pé wọ́n pẹ́jọ́ rẹ̀ wá sọ́ọ́ máa bọ̀ kíákíá ní àbọ̀ máa ronú báwọn ta ló wà ń bẹ̀ àwọn tani bẹ́ẹ̀ mọ̀ pé àṣírí kí àṣírí jama ọmọ bàá tù kí àṣírí jama ọmọ bàá tù torí de eléyìí èyí náà máa wò wò tẹ́sí gbọ́n káṣírí jama ọmọ bàá tù káṣírí ìsìlámù ọmọ bàá tù ṣé ẹ gbọ́ kẹ́ni kan sọ pé káṣírí ìsìlámù ọmọ bàá tù lórí ọlọ́mọdé àmọ́ sì ìjàmọ́ otu àbí òbí tu yóò tu bàjẹ́ bàjẹ́ tọ́lọ́ náà gbẹ fúnra ara rẹ̀ ńkọ́ etí òsè dédé ló ń bẹ lọ́bẹ̀. fa'alaykum bi sunnati lànà fi sọ tó lọ́wọ́ náà dára rẹ̀ mọ̀ wọ́n sọ pé òsè islam ọ̀tẹ̀lé sunna àwọn kan lọ ń tẹ̀lé táǹkù ọ̀ka tán sọ di dùndú tán fokùn sí lọ́rùn. sunna nàbì sallallahu alaihi wasallam ni ọ̀tẹ̀lé ẹ wá dálẹ̀ lẹ́gbẹ́ ẹ tún wá lọ sí signboard ẹ tún wá lọ sí signboard ẹ kóra yín jọ ẹ má ti máa ń ṣẹlẹ̀ láàbùn abẹ ẹni tí wọ́n bá ti lè ṣe pé alùsùn náà jẹ̀má ẹ̀ kìnnìkan land àbí òye tó bá ti sọ́dọ̀ ẹgbẹ́ báwọn ẹ̀rí pé wọ́n tó ọba bá wọn darapọ̀ kí ni wọ́n máa pè ọ́ alùbídà torí pé ọ̀mbrẹ́là tiwọn àwọn ti kà fún ọ̀sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́ ọ̀rọ̀ àti nínú sunnah ó lè jẹ́ pé gbogbo olùkọ́ ìwọ nìkan lọ ṣe súnà mẹ́ gbogbo èèyàn yóò pọ̀ tẹ̀lé súnà bẹ́ẹ̀ bá wọn kàn fi súnà jẹun wọn kàn tara wọn jẹ wọn kàn ṣe gbogbo kamuflagin. irú ẹ̀ ló ti jẹ́ kí tẹ́ ń bá ń wo jẹ tẹ́ ń bá ń wọ́ ká tó bẹ́ẹ̀ gbẹ̀gìrì ẹ wà lọ́bùnmí. èsì pé ẹ̀sìn yìí lẹ́wàá pẹ̀ ń ṣe tẹ́wàá máa fi wo oúnjẹ pé àwọn talalu súnà bí báyìí ẹ ti kóra yín jáde àwa náà ni àwa náà tó sì jẹ́ pé ilé ayé lè fi wà. ẹ sì rí i pé kò sí náà ni bí wọ́n bá lọ lógún ọdún òdodo ọgbà lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo rọ́ṣẹ̀ máa ń pa yọ padà àṣírí rẹ̀ padà tú náà. àwọn ẹlòmíín náà wọ́n ń ṣe súnà ẹgbẹ́ ni wọ́n ṣe lódodo gbọ̀dọ̀ máa parọ́ fáwọn ọ̀tẹ̀gbẹ́ ẹgbẹ́ nìkan gbogbo bẹ́ẹ̀ ṣe ideology ẹgbẹ́ náà mo rò pé ideology ẹgbẹ́ náà súnà kì í ṣẹgbẹ́ ẹ̀sìn ẹ̀sìn torí ẹ̀ ni wọ́n ṣe sọ pé alìsílámù huwa súnà wọ́n súnà tó hiya islam torí pé ọ̀kan ò lè sí láìsí kejì. so therefore in sunnah wọn ò ní dààmú pẹ̀lú àwọn èèyàn kan individually wípé mo need recognition rẹ mo need recognition rẹ mo need recognition rẹ recognition ta làwọn ní Allahu Rabbul Alamin because kì í ṣe pé làwọn ṣe àwọn tó máa ń ṣẹgbẹ́ wọ́n máa need recognition àwọn aṣíwájú wọn wọ́n máa need recognition àwọn abẹnugan wọn wọ́n máa need recognition àwọn tó ti popular nu wọn tó dàtà àwọn tó ti popular tí ò tí ì dábẹnugan náà àwọn èèyàn yóò kó fi máa wò wọ́n fáwọn náà kọ́ ara wọn ni wọn. àwọn ò nídìí ẹ recognition ọ̀dọ́ ta la ti nídìí ẹ ọ̀dọ́ náà nítorí pé aflan ìdí tá a fi nídìí recognition nìkankan individual may be group may be ànídìí ẹ̀ nítorí kékeré ni ẹ̀sìn làwa ń sìn kìí ṣe fáǹsì kankan láti ìmpírẹ́sì ẹnìkan nígbà tí wọn bá ti wá di pé òun ṣe láti impress ẹnìkan ni òun ṣe kẹ́nìkan lè bá jẹun ló ń tẹ̀fọ́ pé alùsùn náà ni ọkì nìkan ni ọ̀hún ti di pé ẹgbẹ́lẹ̀ ṣe ìṣẹ́ṣẹ́ lórí ìsìngbà tó ń ṣe Islam ta ló nídìí kan recognize rẹ Allah Rabbul Alamin tó bá ní o need to recognize an individual ó ń tẹ́ra rẹ jẹ́ ní ó ń tẹ̀sẹ̀ torí ẹ̀ ká kíyè sára o ká kíyè sára fa alaykum bi sunnati wọ́n tó ti máa ń yín mú sí súnà báwọn bẹ alùsùnà ló máa ń ṣe dáyẹ alùsùnà ń gbọ́ fa alaykum bi sunnati gbogbo yín lànà bí báwí ẹ ti súnà nù kí ló dé tó jẹ́ pé téèyàn bá ti ń dàgbà lọ́yẹ pé bí máa ṣe ń dàgbà lọ́yẹ kọ́ máa gbọ́n ọ̀pọ̀lọpọ̀ máa ṣe ń dàgbà ní gbọ̀ láwọn àwùjọ tiwa. torí pé ẹ̀ẹ́dọ̀ pọ̀ ọmọdé ń ṣèyàn ìdíje òfin gbọ́nù dàgbà ni wọ́n ń sẹ̀ ẹ̀yìn takò súnà bẹ́ẹ̀ ṣe ń dàgbà ẹlẹ́ẹ̀kẹ́ta nàbì sọ̀rọ̀ láàṣẹ́lẹ̀ bọ́ pé wúté ń kórìí yín lẹ́sọ̀pẹ́ ẹ̀dọ̀ ẹ máa wá tẹ̀ra ẹ jẹ́ pé bẹ́ẹ̀ bá fojú kàn náà bìkí láti ṣe ẹ máa ṣe ẹ máa yọ ní mùkúlùmùkẹ́ irọ́ lásán àsìkò tó yẹ kẹ́ ẹ gbọ́n sílẹ̀ gọ̀ ẹ ti wà ń bi gẹ̀rẹ́gẹ̀rẹ́ níbi gẹ́ngẹ́rẹ́ tẹ́ ti súnmọ́ sáré gbaná lẹ́wálẹ̀ ẹ̀fẹ́ ti tà nàbì Muhammad sallallahu alaihi wa sallam wọn mọ wọn fẹni tí bá ń tẹ̀lé súnà ṣe yẹ̀yẹ́ ọ̀pọ̀lọpọ̀ bàbá lónà nkọmọlọmọ nítorí pé ta nàbì Muhammad sallallahu alaihi wa sallam tala ní kọmọ afọmọdé àtòrí o torí pé owó létò kódà bàbá mi pé gbogbo ọmọ rẹ̀ jókòó ní pé gbogbo ìjọba fẹ́ kó wọn ṣépè fún un nínú wọn kò gbọ́dọ̀ ṣe súnà. a ti ti mà pé tó mú pọ̀pọ̀lọpọ̀ kórìíra súnà kì í ṣe torí súnà gángan bóyá kórìíra àwọn ẹni tí ń ṣe súnà ni. ẹ rántí torí àwọn ẹni tí a kórìíra kẹ́yìn wa lọ sọ kẹ́ lọ sọ alábàápàdé orí ibú rọrùn. àmọ́ pé ẹ fẹ́ràn wa wò sí ní kẹ́ fẹ́ràn wa ẹ má fẹ́ràn wa tọ́lọ̀ bá ti fẹ́ràn àwọn òtítọ́ àmì ẹ mẹ́sì torí tiwa takuta nabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tọ́ra ara yín ọ̀ràn náà gẹ́gẹ́ bí tiwa náà ti ràn. tẹ́lá tẹ̀lé súnà ẹ̀ ṣe kankan bá wa orí ara yín lẹ ṣe fún ẹ̀ nídìí recognition wa rárá recognition ọlọ́run lọ́jà ẹ tẹ̀lé súnà ẹ má wò tiwa o má wò tiwa torí pé tọ́ba wò tọ́ta rẹ̀ tó ní tọ́jú òdodo òní tẹ̀lé ọ̀sán sórí ibú rọrùn kò sí yẹ ká jọ̀tá náà èyí á ṣe sọ fún yàn tó má gbàlà yìí kọ́ ọmọ wọná tí ó wàá dọ̀tá rẹ̀ tí ìbá ti pọ̀ ọ̀gbọ́n ọ̀gbọ́n nù ó ní gbà bíi tó wá gbà bíi yọ̀tá sálẹ̀ jẹ́ nà ọwọ́ lọ́tà rẹ̀ ni ọ̀dà tó pọ̀ ọ̀gbọ́n torí tó o bá gbọ́n eléyìí gan lọ́rẹ́ rẹ̀ ọmọ àwọn dàbí mo ṣe dàbí má fọ́tú ta rọ́bà àwọn ti wà ń kẹ́ńkẹ́rẹ́ pé wọ́n wọ̀ náà wọ́n tún wá fà wọ́n náà àwọn aláwọn ọ̀rẹ́ rẹ nu kòríkòsù kòríkòsù asani wá wọ̀ náà báwọn ọ̀rẹ́ tiẹ̀ nù torí de eléyìí báyìí ètò mọ́pọ̀lọpọ̀ tako súnà wàláì kìí ṣe nítorí súnà gàgà àmọ́ nítorí kó kórìíra àwọn tí ń ṣe súnà yọ̀ wá ti torí tiwọn yọ̀ wá wọ̀ náà sọ́dọ̀ abẹ́ òkùnkùn dà abẹ́. ẹlòmíì ò sì sàdédé kórìíra àwọn tó ń tẹ̀lé súnà nítorí pé àwọn bá ń tẹ̀lé súnà àmọ́ àwọn kan ni wọ́n mú máa kórìíra rẹ̀ nítorí pé òun yẹn ti rọ sí lórí inú wọn fi sọ̀rọ̀ a ìgbà tí ó ṣe ẹgbẹ́ yìí náà lè sọ pé wọ́n bá ti lé twenty five ọ̀sán kórìíra ó pé àbúrò tó di forty. yọwọ ajẹ pé wọn ọdánù ti ẹrù ǹjẹ́ máa pọ ọrù iná wọn ó gbèsè ọ lórí máa ní kó ọsọ náà sọ ǹjẹ́ máa ní kó ọsẹ lóṣè láìsè bèbí because àwọn ọ̀gá rẹ àwọn kórìíra ẹni tí tẹ̀lé súnà àwọn ọmọ wa sọ̀rọ̀ tí tẹ̀lé súnà láìda láìda láìda láìda ìwọ náà wọn náà kórìíra rẹ nítorí pé bọ́lọ̀ ti tọ́ mi yẹnu tí wọ́n ti sọ̀rọ̀ ẹnìkan láìda ẹ̀gbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ oníkẹ́nìkan mọ́ wa sàábì mi fún mi láì dá ẹnikẹ́ni ò wa sọ̀rọ̀ sàábì kankan fún mi láì dá tòró wù mí pé gbogbo ìgbà n bá máa yọ sí wọn kí n máa yọ sí wọn lẹ́ni tí ò sínú sẹ́nìkan wọn ẹ bẹ nìkan jẹ́ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ lànà mi sọ torí pé ti ń bá jẹ́ lọ́dọ̀ bá jẹ́ lọ́dọ̀ láì ọ torí akramakumullah ọ̀pọ̀lọpọ̀ sàdédé kórìíra súnà pé sàdédé kórìíra ẹsẹ ṣe súnà wọn á mú kórira rẹ ni ìdí rẹ tó jẹ ti ń kórira súnà tó bá padà wà á mọ̀nà súnà ẹ ẹ gbọ́ oríṣiríṣi lẹ́nu rẹ pé subhanallah tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun fẹ́ rí mi yín láti bẹ́ẹ̀ ròyìn yín bí kí n kí n kún yín nígbà mo á ìpè wa lọ sí di dáadáa ni ìkọ̀ bàjẹ́ fún wa ni àmọ́ gbà táwọn ọ̀fẹ́ fi dáadáa sí wa o tí wọn ò sì fẹ́ kọ́ àìdáa níwà tó gbogbo ẹni tí ń bá ti ń pè wọ́n lọ sí di pàǹtí ọ̀dà sì ṣe é tọ́da ọ̀tá wọn náà ní ọ̀jẹ̀ torí pé ẹ̀sì kì í fẹ́ràn sani. irú akramakumullah fa alaykum bi sunnati ibi tá a dùn sínú lómi pẹ́ẹ́ máa ronú pa rẹ̀ títí ọ̀sẹ̀ tí ń bọ̀. kátó wá sọ yòókù fa alaykum bi sunnati ìgbà tí wọ́n bá ti wá di súnà mú kò tó o èèyàn mélòó ni wọ́n náà rí pèsè títí ọ̀sẹ̀ tí ń bọ̀ fa alaykum bi sunnati wọ́n ní kálukú wa náà fi ṣèdánilẹ́kọ̀ọ́ mọ́síláṣí wọn tó bá ti di lásùbà àsùbà àsùbà àsùbà jẹ́mọ́ àdìsí kan lọ wà látọ̀dọ̀ Al-Irbad ibn àdìsí lágbára pọ̀ anábìlẹ̀ fa alaykum bi sunnati àbí kí a bẹ̀rẹ̀ láti innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira fa'alaykum bisunnati. ajẹ́kùn kálukú fi báwọn èèyàn sọ̀rọ̀ ẹnikẹ́ni tẹ́mi rẹ̀ bá gbọ́nù yín yóò rí ìyapa tó pọ̀. ọ̀nà àbáyọ dàrí ànábì ẹ̀dí súnà mi mú gbogbo alọ́báwò. kí ni wọ́n sì gbà lérò pẹ̀lú súnà yapa sí ní tọ́pọ̀lọpọ̀ ń sunna náà làwọn náà sọ pé wọn ráhàn kiri káyé kí làwọn náà sọ pé àwọn sunna àwọn tó gbogbo àwọn bàbá tí ń ṣe bídíà lórí tìrìsì náà kí làwọn náà sọ pé àwọn sunna tí tí ti rárá kí làwọn náà sọ pé àwọn àwọn náà sọ pé àwọn àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ ṣe ní rọrùn fún wa láti máa tẹ̀lé lánàá nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá kó fi òdodo hàn wá kó dodo lélẹ́yìí kó sì jẹ́ ká dààmú kó sì rọrùn fún wa láti máa tẹ̀lé kó fi ìbàjẹ́ àti àánú kó fi hàn wá pé ìbàjẹ́ àánú lélẹ́yìí ó sì ṣe rọrùn fún wa láti dènà sí ọlọ́run ọba kó túbọ̀ gba súnà nàbì sallallahu alaihi wasallam láàyè ọlọ́run ọba kó túnbọ̀ gba islam láàyè láwùjọ wa ọlọ́run ọba kó túnbọ̀ sí rọrùn fún àwọn káfíìrì láti di mùsùlùmí ọlọ́run ọba kó bá lé àwọn èèyàn jìnnà sí bídà kó jẹ́ káwọn náà lè máa tẹ̀lé súnà ẹni títí tẹ̀lé súnà ọlọ́run má padà sáìdá ọlọ́run má padà sáìdá ọlọ́run jẹ́ àṣẹmi lórí súnà gba ẹ̀mí wa lórí súnà bí wàá dìde pẹ̀lú àwọn títẹ̀lé súnà jọ̀gbìn dàlùkìyàm subhanakallahu wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك